àkọ́kọ́ o mo dúpẹ́ fún ọlọ́run ọba ọba ṣẹ̀dáyé ọba ṣẹ̀dá ọ̀rọ̀ ọba tó ṣe pé o ló fún mi ní ọgbọ́n òye pẹ̀lú ìmọ̀ tó fi ní máa ṣe ọmọ aráyé lóore lọ́tẹ̀ náà mo sì dúpẹ́ o fún gbogbo ẹ̀yà látìlẹyìn mi káàkiri tìbútòrò àgbáyé ẹ̀yin tó ṣe pẹ́yìn gangan ní ìtàn Yorùbá ẹ̀yin lolùkọ́ àgbà yìí ni Laji Abbas ẹ̀yin lẹ̀ ń dáṣọ ọ̀rọ̀ wa pé ìtàn àti àṣà wa o kò ní í parẹ lójú ayé gbogbo wa bá a ṣe ń gbé àṣà ga o àwa náà ò ní relẹ̀ ọlọ́run ọbọ̀ túbọ̀ máa gbé wa ga lẹ́ẹ̀kan sí mo tún kí wa kó àbọ̀ sórí ètò yín ètò wa ìtàn yorùbá eléyìí tó tà ní gbogbo àgbáyé. thank you báwa náà ṣe mọ̀ yìí pé ẹyẹ kì í fi apá kan fò ní gbogbo alẹ́ tá a bá ti ń ṣètò báyìí èmi àti ọmọ mi náà ní ojú tó lé ojú tó ko azan taiwo ó ti wà pẹ̀lú mi ó ti ń kànkùn látàárọ̀ tó fẹ́ wọlé ọmọ wọlé bọ̀ kàtà kánkàn kàtà kánkàn kan. ọ̀kàrẹ̀ láì orí ẹ̀ ó kàn kì í ànánù ah. ànánù eh, òrí yorùbá ní pé ẹni ayé òjò ó gbádùn ọ̀sán ju ẹni tí ayé gbàgbé ẹ̀ lọ ó rí gbogbo bí ìrìn àjò ń ṣe rí lónìí kódà gbogbo àwọn èèyàn mi tẹ́ ń pè mí káàkiri látọ̀nà jíjìn àti ìráyè dá ẹnì kankan wọn lóhùn lẹ́yìn ètò láàtò lè dá wọn lóhùn hmm. ó rí wípé ó gbomi mu lónìí ìgbà tí mo ní kí wọ́n gbó tó wá bá mi bí mo wà kó tó gbà tó lè yára ìyíra yorùbá tí yorùbá sọ pé tàdúrà bá gbà tán àpá aládùá ìkànnì iṣẹ́ tẹ̀ ẹ̀ ràn wá iná ni à ń jẹ́ àmọ́ ká má bàa tó wá dá wa lágara nítorí pé ọ̀la tó nì látò fi sinmi ká tó tó gbé lọ́tọ̀ọ̀la àti ọjọ́ àbámẹ́ta ìdínú tó ṣe wípé àfikún ní ká wá sí orí ètò lónìí. mọ̀ yìí pé lórí ètò yìí ètò wa ìtàn yorùbá abala méjì àtọ̀tọ̀ labala ètò ìtàn yorùbá ẹ̀ ní abala àkọ́kọ́ òun náà ní abala àmọ̀dájú níbi tá a ti máa sọ fún wa nípa àṣìwé ọ̀rọ̀ tàbá sì gbọ́rọ̀ tàbá sì pa òwe tàbí àwọn nǹkan àmì ńláńlá ní ilẹ̀ yorùbá ẹ̀ wá rí abẹ́lẹ̀ lẹ́ẹ̀kejì náà wá ní abala ìwádìí ìjìnlẹ̀ níbi tó jẹ́ pé ìtàn tó jẹ́ ojúlówó tí kìí ṣe àlọ́ tàbí àròsọ tàbí àpọ́npa tá a gbọ̀n yẹ̀wò yẹ́bẹ́yẹ́bẹ́ ní ìtàn tá a sì ṣe ìwádìí rẹ̀ nílẹ̀ yìí tí a máa ń sọ tá a máa ń sọ níbẹ̀ ìdí nù tí gbogbo ayé fi ń kan sára sí iṣẹ́ ọpọlọ èmi náà kọ́ o ẹ̀yin olólùfẹ́ wa ni. ojú tó lé ká tó kàn lu agbami ètò òòjà dúpẹ́ lọ́wọ́ àwọn tó ṣe alátìlẹyìn ìtàn tá à ń wo ìtọ́rọ́pọ̀lọpọ̀ mọ́ máa ń sọ fọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn wáyé pé ìtàn dùn ún gbọ́ ni ṣùgbọ́n iṣẹ́ ìwádìí ọgbọ̀gbọ́n ọgbọ̀gbọ́n ó sì gba ẹ̀sọ̀ bẹ́ẹ̀ sì ni táwọn tí wọ́n bá máa ṣe alátìlẹyìn ẹ̀ lè máa rí wa wò bẹ́ẹ̀ ṣe ń wò wáyé ni mo fi máa ń dúpẹ́ o mo fi máa ń dúpẹ́ lọ́wọ́ gbà àwọn tó ṣe agbátẹrù àti alátìlẹyìn kì í ṣe àwọn tí wọ́n kàn máa kí yín à ẹ kú iṣẹ́ o ẹ̀yin náà ẹ kópa ti yín o nínú ìdàgbàsókè ilẹ̀ Yorùbá ẹ lọ́nà tẹ́ bá ti lè gbà kópa ipa tó olùkọ́ àgbà Lájí Abbas ló ń ṣàyò àkọ́kọ́ mo dúpẹ́ lọ́wọ́ Hakeem Adébáyọ̀ ní Sweden bákan náà ni mo dúpẹ́ lọ́wọ́ àbáyọ̀mí ọ̀kan làwọn ní ìpínlẹ̀ Anambra ìgbàgbé olúwanísọlá àrínọlá ọ̀kánbí ní United Kingdom ọmọọba adẹnipẹ̀kun adébáyọ̀ ńkọ́ olórílẹ̀‐èdè Amẹ́ríkà bákan náà mo dúpẹ́ lọ́wọ́ ọ̀lànìyàn babatunde david ní ìgboro ìlú èkó àáfàá síkírù láì ní benin republic mo dúpẹ́ òmùtọ́pẹ́dá olúwaṣẹ́gun adédàpọ̀ ní báńwó ní united kingdom mo dúpẹ́ mo dúpẹ́ bákan náà ni adé ní dubai mo dúpẹ́ o àwọn ti emirates lọ́ọ̀nù abdulhafiz ń kọ́ o amsat ní south africa mo dúpẹ́ mo tọ́pẹ́ ọ̀yà adébẹ̀nsì ní ìgboro ìlú ìbàdàn mo dúpẹ́ o mọ́gàjọ ọláwálé ọlálẹ́rẹ̀ àpàbí ẹlẹ́sìn ní kò bọ́mọjẹ́ ní ìgboro ìbàdàn orílẹ̀-èdè amẹ́ríkà ni bàbá wa mo dúpẹ́ dr abíọ́dún àyàndá mo dúpẹ́ olú united kingdom adébáyọ̀ abíọ́yè ńkọ́ ní ìpínlẹ̀ kwara mo dúpẹ́ bọ́lájí eégúnjọbí mo dúpẹ́ o tọpẹ́dá taofik ajíbọ́lá ní faransé ní france mo dúpẹ́ bákan náà lolúmídé akínlóye ní australia mo dúpẹ́ tósìn ìdòwú ńkọ́ o mo dúpẹ́ ìgbàgbére bàbá mi Rasaq Ajao àrà ọ̀sà pẹ̀fú ẹlẹ̀ ní orílẹ̀-èdè Amẹ́ríkà mo dúpẹ́ mo dúpẹ́ dá mo dúpẹ́ lọ́wọ́ Alhaji Bashir Lawal Alaye ní ìgboro ìpínlẹ̀ Èkó mo tọpẹ́ dá Máyọ̀wá kọ́ ní orílẹ̀-èdè Italy mo dúpẹ́ Ọlábísí Ayọ̀dèjì ní United States of America mo dúpẹ́ Ajao Tajudeen mo dúpẹ́ o ìyá wa Abímbọ́lá Phillips mo dúpẹ́ lọ́wọ́ yín mo dúpẹ́ lọ́wọ́ Báyọ̀ Oyèbá Oyèbáyọ̀ ní United Kingdom bákan náà ni mo wá dúpẹ́ dọ̀tọ́pẹ́ dá ọlọ́ba bá mi dọ̀tọ́ fámákin wá ní orílẹ̀-èdè India ìgbàgbé rẹ̀ bàbá mi ọ̀túnba mọ̀sọ̀bálájẹ́ Abímbọ́lá Davis akírógun ilẹ̀ Ìbàdàn mo dúpẹ́ o mo dúpẹ́ lọ́wọ́ bàbá ọmọ ló ń perí bàbá o mo dúpẹ́ àtìlẹyìn tó gbọngbọn tẹ̀ ń ṣe fún olùkọ́ àgbà tẹ̀ ń ṣe fún ìtàn Yorùbá mo tọ́pẹ́ dá o èyí sì gbàgbé ẹni ọlá Àfọlábí ní impact business radio ní ìgboro ìlú ìbàdàn fún àtìlẹyìn tó dáa tó ń ṣe fún olùkọ́ àgbà pé bó ni ìtàn yorùbá bó ni òsì ní wọ̀kùn mo dúpẹ́ lọ́wọ́ ẹniọlá àfọlábí mo dúpẹ́ gidi gan. ojú tó lé bàbá débi iṣẹ́ ìṣe là ń ṣe hmm. níbo la fẹ́ yà sí lábala àmọ̀dájú. ẹ bàbá kòkòrò kan wà fún èèyàn nílẹ̀ yọkọ̀ọ̀kan wọ́n máa ń pè wọ́n ní ìkan wọ́n sọ pé kò bọ́n ṣe wọ́n lójú tán fi ń ríran. bẹ́ẹ̀ náà ṣe ń darapọ̀ mọ́ wa o ẹ máa bá wa ṣe ètò yìí fún àwọn olólùfẹ́ yín káàkiri tìbútòrò àgbáyé káwọn náà bà lè máa jẹ ìgbádùn ètò ìtàn Yorùbá ọ̀pọ̀lọpọ̀ láwọn ò tí ì mọ̀ yí pé a ti dá ètò padà sí aago mẹ́jọ níwọ̀n ìgbà tá a ti kúrò nínú oṣù Ramadana ẹ nínú ààwẹ̀ ló já gbé sí aago mẹ́sàn-án torí pé ń bá fẹ́ kí a sá mú kí wọ́n ti lè ṣe tán nítorí pé a máa bẹ̀rẹ̀ méjì òrí ikán lóòótọ́ ni ikán ò lójú ikán ò lójú wọ́n sì máa ń rìn papọ̀ ṣùgbọ́n pẹ̀lú àìlójú wọn wọ́n wá ń dára la sọ pé ọlọ́run ló ní àṣẹ ikán lè mọ létí ọ̀gá bóun gbogbo wọn ṣe mọ̀ yí pé ibi tá a ti fẹ́ ṣiṣẹ́ lónìí nì kódà àwọn onímọ̀ ìjìnlẹ̀ ní pé wọn ò tún ní etí bó di tún ni wọ́n irinṣẹ́ wo ni wà ń bẹ nínú ara wọn bí ẹ ṣe kéré mọ́ wọn tẹ́sí fi ń bára wọn sọ̀rọ̀ tẹ́ fi wá ń dára tẹ́ fi ṣe nǹkan ńlá òkìtì ọ̀gán ni máa mọ́ òkìtì ọ̀gán wá lóríṣiríṣi nǹkan téèyàn máa lò ó fún bíi táwọn àgbàlagbà mọ̀ hmm. ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni wọ́n máa lò fún nítorí jọ́ńbọ̀ tí ń fi àkàrà alẹ̀ hàn wá àkàrà alẹ̀. Hmm, ó ní yorùbá èyí táwọn yorùbá ń pè lákàrà alẹ̀ ń bẹ àkàrà alẹ̀ tí njẹ́ máa lò ó fún láì fi nǹkan kan kún un bóyá rán mi létí bóyá ọ̀la ni ń fi àwòrán rẹ̀ sí orí agbágbé wa tẹ́ ń bá mú tẹ́ bá jù sínú oyin lásán oògùn jẹ̀dí tó dájú ni mo rò pé ó ń dè. oògùn jẹ̀dí tó dájú. Hmm. tẹ́ bá mú àkàrà alẹ̀ tí wọ́n bá lọ̀ tẹ́ bá wá mú ọ̀ra ọ̀rá ọ̀rá màálù ọ̀rá ẹ̀kúkọ tí wọ́n bá mú tí wọ́n bá wá pò pọ̀ mọ́ tí wọ́n bá wá téèyàn bá wá ń lù ú ọmọ ọkùnrin tí nǹkan ọmọkùnrin rẹ̀ ò lè ṣe yóò lè ṣe dáadáa. Hmm, yóò dà pé. Hmm. àkàrà alẹ́hun tí wọ́n bá mú jáde bí bọ́kìtì ọ̀gá ṣe rí hun bẹ́ẹ̀ lòun ó ṣe rí kékeré àmọ́ òun yóò wá dà bí ìgbà tó ṣe yí pé ewé hmm. bí gbòǹgbò ni àmọ́ kéékèèké báyìí ni bàbá wọn tún náà ní ọba. ìkan máa ń lọ́ba o òfurufú sì lọ́ba wọn máa ń wà nínú ilé wọn hmm, èyí kan lẹ̀ ó ti ní bí wọ́n ṣe ń ṣe òfurufú ni máa ń wà nínú ilé àwọn máa ń ní ọba nígbà wọn bá kọ́lé wọn tán wọ́n tún wá níbì kan tí wọ́n kọ́ tí wọ́n gbé ọba wọn sí hmm. àṣẹ ẹni wọ́n wàá fi sí tí ọba wọn ò fi lè gbé bẹ́ẹ̀ hmm. mo rò pé ó ń dè yàtọ̀ sí àlọ́ ojúlówó ìwádìí ni o nípa ti kan ikán ò lójú wọn ò ní etí wọ́n sì ń kọ́lé wọ́n sì ń dára dèédé ilé tí wọ́n sì wá ń kọ́ ká wá fi wé ilé alájà lọ́nà àjà lọ́nà àjà ọgọ́rùn-ún ni wọ́n fẹ́ kọ́ bó wọ́n ṣe wá mọ̀ pé ẹ̀yin iye bàbá ìlẹ́yìn ó ṣiṣẹ́ ẹ̀yin kan ó sinmi ẹ̀yin kan ó tún bẹ̀rẹ̀ ẹsẹ̀ ẹ̀yin kan ẹ mú apá bíi ibà ṣe dá tó bá sì wá lọ wo gbolé tí àwọn kan ń kọ́ lájọ́ tẹ́ ti dáyé irú ilé kan náà wọ́n ń kọ́ wọn ò sì lójú bó ṣe rí nù ó nípa ikán àti àṣẹ tí ọba ṣẹ̀dá fi sí ara kan ẹ̀yin náà bóyá kẹ́ ẹ gúgù rẹ̀ kẹ́ ẹ wò bóyá lóòótọ́ ni ikán lójú àbí wọn ò lójú àṣẹ ọlọ́run ọba ni o àṣẹ ọlọ́run ọba ni bó ṣe rí látara ikán ọmọ méjì ibo la ti ń bọ̀ ìlú wo gan la wà níbo la ti ń mú tàn sọ láti bí ọjọ́ mélòó gan. Ìlọrin Àfọ̀njá náà láti wà bàbá o hmm. tá à ń sọ̀rọ̀ nípa lẹ́yìn ikú Ààrẹ Ọ̀nà Kakanfò Àfọ̀njá. Hmm, ìtàn ńlá tó ẹ mọ̀ tó kó àbọ̀ sí abala ìwádìí ìjìnlẹ̀ o níbi tá a ti ń sọ ìtàn ńlá tá a bá gbàgbé kòló tó ti wọ́n ti lọrin àfọ̀já ọjọ́ pé tí mo fẹ́ dàrin kìlú àwọn wéríwénu ọmọ ọlátòdìrin ẹ wá gbọ́wọ́ ìjó kẹ́ńgẹ́ ọmọ àfọkànjọ máa fi dapá kéńgbà ìlú tí wọ́n ti ń fi gàárì gẹ́sẹ̀ kẹ́sẹ́ wọn ò ṣẹ́gbọ́ wọn ò ìlú tó fi tó báyìí bẹ́ẹ̀ wọn ò léegun wọn ń lọrin lóde Ìlọrin ẹ̀sìn léegun wọn nílé ọ̀làdẹ̀rin ọkọ̀ lóró bẹ̀ ẹ̀yin lọ́ máa tàpín onípẹ̀rẹ̀pẹ̀ àtàtọmọ ọlọ́mọ fi bọ́ọ̀tì wọn àtọ̀tọ̀ tó ènìyàn. ọ̀dà ká máa kú ẹ àbọ̀ sí abala ètò ìtàn yorùbá ní abala ìwádìí ìjìnlẹ̀ sí àgbàgbé pé ìtàn ńlá kan là ń bá bọ̀ ó tá a pè ní lẹ́yìn ikú ààrẹ ọ̀nà kakanfò àfọ̀njá. jagun ayẹlọ bí ẹ̀dẹ̀ bí ẹ̀dẹ̀ jagun alakaka jagun arọ bí èjì rẹ́nu mọ́ bí owó kó tó lágàgà dé oníjà àgbàgbé kó tó lágàgà dé oníjà àsùn lọ bó bá tẹ́ ṣe dé. ọ̀dà bá a bá ti gbàgbé ká rán wa létí wípé apá kẹwàá la bá a dé o ní àná ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù karùn-ún ọdún twenty twenty. oríkẹ́wì ìdábọ̀rùn ọ̀dàmọkùnrin gbágbágbá ọ̀dàmọkùnrin yọyọyọ ọ̀dàmọ gẹrẹ wọ́dún ó padà. lánàá bákan náà mo mú ẹ lápá kẹwàá mo mẹ́nu bí Ìbàdàn ṣe jẹ́ àgọ́gun ọmọ méjì kí láà pè lágọ́gun ẹ̀yìn olóyìnbó èyí ní fítò fótò fótò. bàbá bárẹ́kì ni. bárẹ́kì ọlọ́pàá láì pè ní military camp. àgbọ́gbo ni wọ́n pe ìbàdàn nípìnlẹ̀ wọn ò lérò páwọn ó sọ dilé rárá tá a bá gbàgbé àgbọ́gbo ni wọ́n pe ìbàdàn àmọ́ o àṣẹ̀dá lọ́sọ́ di ìlú. tóbi tó yẹ wọn lẹkùn rárá ẹsìn lẹkùn kùn lé wọn lákòókò lóru gbàgbé pé Monímọ́yẹ̀ tó jẹ́ olórí wọn ó ń fòòró àwọn Ẹ̀gbá àwọn Ẹ̀gbá ló ń fòòró ní Ìbàdàn tó ń dà wọ́n síbáṣìbo lẹ́yìn tó ṣe pé ara wọn kọ́. Ìlọrin òkúkú ọmọ akéwẹrú ni wọn máa ṣàdúrà nìkọrẹ ọmọ ajínigbé kálámù táwọn tẹnukú wọn. ṣé ìgbàgbé pélé ló mú àwọn Ẹ̀gbá pinnu báwọn ó ṣe kúrò ní Ìbàdàn táwọn ó fi Mọ́yẹ̀ àti àwọn ogun rẹ̀ lẹ̀ tí wọ́n fi ìgboro ìbàdàn lẹ̀ pátápátá tá a bá ti gbà ní kárán wa létí. ó bàbá tó bí lọ́mọ àyídò kó láyà àjọ ọmọ èmi ní ọ̀sẹ̀. eégún búra bàbá tẹnu kórí. mo sọ o mo sọ o wípé lọ́jọ́ ìpàdé tí babaláwo da obì tó ìgbọ́rọ̀ sì di tu aṣayanyan ẹ̀gẹ̀ ibẹ̀ lọ bá lọ òtí lamọdi olórí àwọn ẹ̀gbá tó gbébọn fún un tó sì yìnbọn sí mọ́yẹ̀ okùn adé àmọ́ ìbọn òmú wọ́n palamọ́dí o léyìí tó sì mú kí àwọn ẹ̀gbá kí wọ́n kúrò nìbàdàn kí wọ́n sá lọ sí apá odò ọ̀nà tàbá gbàgbé karan wa létí ara tá a mẹ́nu bà lánàá nù tá a sì yànnàná fún wa. bákan náà lánàá mo tún sọ fún wa nípa bí wọ́n ṣe rántí pé Sódẹkẹ́ o akọni akọni Ẹ̀gbá láti wá ṣe aṣíwájú wọn tí ìlú o tí wọ́n lọ tẹ ìlú Abẹ́òkúta mo sì tún ń bọ̀ ńbẹ̀ o mo ń bọ̀ ńbẹ̀ pẹ̀lú àwọn akọni Ẹ̀gbá lábẹ́òkúta. ìwà ọjọ́ ọmọ fáyínlẹ̀ wá sógun okùn náà là fún ìjà tó padà wá sílé mọ́ nílòbí lọ tẹ̀lú Ìlọrin Ìlọrin tí jẹ́ àgbàjẹ́ ẹ̀ lọ́dọ̀ ìlọ̀ ẹ̀dìyẹ yọgún ẹ̀dìyẹ pọ̀. sáà gbàgbé pé lẹ́yìn ìgbà tí àwọn Ẹ̀gbá lọ tán báyìí ni ó ṣe jáyé pé o àwọn Ọ̀yọ́ àwọn Ọ̀yọ́ ìlókù tí mọ́yẹ̀ okùn adé tó ń fòró ẹ̀mí tó ń dà láàmú léyìí tó ṣe wípé wọ́n wá foríko púpọ̀ àmọ́ lákànlẹ̀ ń bẹ láàrin wọn o nígbà ọ̀yá wọn ṣe ìpàdé wípé ọjọ́kíjọ́ o tí mọ́yẹ̀ àbí ìfẹ́ kan tó bá fi lè tó lè fi ìyà jẹ Yorùbá Ọ̀yọ́ àwọn ó dìde àwọn ó gbójú agan sí gẹ́gẹ́ bí ìpàdé tẹ̀m̀bẹ̀lẹ̀kun tí wọ́n dì àbí ìpàdé ìjàgbara. ọ̀nù sọ pé òun ò bákan náà tá a bá ti gbàgbé kárán wa létí ìṣẹ̀lẹ̀ ọjà abáwo níbi tí mọ́yẹ̀ ti bẹ́ ọ̀yọ́ lórí lẹ́yìn tó sì mú kí gbogbo àwọn ọ̀yọ́ bínú tí wọ́n fi lé mọ́yẹ̀ kúrò ní ìgboro ìlú tá a bá ti gbàgbé mo sọ fún wa o pé lẹ́yìn ìgbà tí wọ́n lé mọ́yẹ̀ tán wọ́n tún ránṣẹ́ ẹ̀bẹ̀ àmọ́ tí mọ́yẹ̀ takú ìní tí wọ́n bá tá a bá bínú o tí wọ́n bá bẹ̀ wá ká gbọ́ tá a ti gbàgbé. mo fẹ́ dẹ́kun ní ìwà lẹ́yìn ọ̀yọ́ ó dá lẹ́yìn ìgbà yẹn mo jóye wáyé pé mọ́yẹ̀ kọ́kọ́ lọ sọ́dọ̀ olúwọlé ọbẹ̀ ẹ̀gbá láti bẹ̀ ló ti lọ sí ọ̀dọ̀ olúròkò ọbẹ̀ ẹ̀rùnmu níbi tí olóhùn tó wà ibẹ̀ wọn ti gbé ogun ńlá dìde láti wáá fi pa ìbàdàn rẹ̀ tí a kọ́ ń jẹ oko wọn fún oṣù mẹ́fà sí ọdún kan kíyàn ọba lè mú àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ ogun ṣẹlẹ̀ o bí mo ṣe sọ fún wa ogun gbanámú léyìí tí Kúrúnmí tọ́wọ́ ran ìbàdàn lọ́wọ́ Kúrúnmí ń bẹ ní Ìjàyè bóò ni Kúrúnmí ṣe dé Ìjàyè gan-an bó kí ló tiẹ̀ ṣẹlẹ̀ sí ẹrù mu tó ṣe àtìlẹ́yìn fún mọ́yẹ̀ lẹ́yìn ìgbà tí mọ́yẹ̀ ti kú tán olúrọ̀kọ ẹrù mu àti ọba òwu olówó akínjọbí kí ló ṣẹlẹ̀ sí wọn ibi tá a bá dé ibi tá a bá ìtàn ńlá dé lánàá ní ìbọn bá òkà wa kan lu apá kọkànlá ìtàn ńlá èmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín Lájí Abbas ni o ẹ̀yin náà bá wa fi sọwọ́ káàkiri tìbútòrò àgbáyé fún àwọn ènìyàn ọmọkẹ́rù tí lápá máa rí bí ìkókó bí èèwọ̀ bí ìkù bí agbáàrin ìbá máa fẹ́ lára ọmọ ẹlòmíì. ojú tó lé ojú tó lé hmm. ọ̀rẹ́ tí bá ń wá ẹni tó jẹ̀yà rẹ̀ lówó pé màámi <laughs> ó ń gbèsè yìí mò ń wá lọ yìí o ojú tó lé irú ẹni bẹ́ẹ̀ yọ pàdé tí ìyá rẹ̀ náà jẹ lówó tí ìyá rẹ̀ ń sá fún hmm. Hmm. bẹ́ẹ̀ lọ̀rọ̀ wá sí rí nílẹ̀ Yorùbá torí wípé aforo ìyóró kì í jẹ́ kí oró ọ̀tán ìdí hmm. ìṣẹ̀lẹ̀ lásìkò tá à ń sọ ìtàn nílẹ̀ yorùbá kò sí ẹ̀yà àbí ìran àbí orílẹ̀ àbí ọmọ Odùduwà kan tí ò sẹ́wó mọ́ lára tí ò sí ẹ̀jẹ̀ lọ́wọ́ rẹ̀ tẹ́jọ́ òrùn lọ́wọ́ rẹ̀ torí pásìkò tó burú gbà ní tí ò sí òfin ìlànà àti ètò mọ́ ó ń kálukú lùlù bámúbámú la yó tó ṣe pé tara ẹni nìkan la mọ̀ ẹni tí ń ṣẹlẹ̀ lásìkò ìgbà náà. ojú tó lé hmm. kìí ṣe kórí Ọ̀rànmíyàn bàbá ńlá wa kú nígbà tó ṣe bó ṣe ṣe tó fi agbára sí ìlú Ọ̀yọ́ tí mo ló fi agbára sí. àbàwọ̀ ọ̀rànmíyàn fagbára ńlá sílùú ọ̀yọ́. tó sì fi àṣẹ sí ilé ifẹ̀ hmm. kì í ṣe páràmíyàn mọ tó ṣe o hmm. nígbà tí agbára ń joro lọ́yọ̀ọ́ tí ọ̀yọ́ ò rójú ara wọn ó yẹ kífẹ́ ó dìde pẹ̀ láṣẹ kó pàrokò káàkiri tìbútòrò ilẹ̀ Odùduwà yìí pé ẹ wá o ẹ wá o hmm. tá a bá ń bá a lọ báyìí o ibi tó ń lé méjì bá ti ń jà àjèjì ní òòlù lẹ̀ wọn ẹ fi tìlọrin kọ́gbọ́n o ẹ fi tòun kọ́gbọ́n o ẹja síra wa lọ́kàn ilé Ifẹ̀ mọ́sọ́ ní apá kẹsàn-án mọ́sọ́ táwọn náà fojú ara wọn rí àbó ti gbàgbé ó gbàgbé hmm, ó ń dè ó ń yé ọ. ṣùgbọ́n ìfàgbàfẹ́ nìkan ni ọ̀já yóò gún ọmọ méjì ìjà àgbà láàrin àwọn ọba wa ìlú kan jù kan lọ mo fẹ́ kí ìlú mi ó lóko mo fẹ́ kí ìlú mi ọ̀ọ́bì yín ọ̀ọ́bì hmm. ṣé àti Ilé-Ifẹ̀ àtọ̀yọ́ tẹ̀ ń bára yín jà ṣé ẹ ti wá tóbi tó Gbómọ̀ṣọ́ ẹ tóbi tó Bàdàn àbẹ́ gbajúmọ̀ tó Abẹ́òkúta lónìí hmm. àbẹ́ gbajúmọ̀ tó Èkó ẹ lọ́lá tó Èkó ọ̀ọ́bì hmm. kí ló dé tó fi rí bẹ́ẹ̀ ni wípé àánú ọmọ Yorùbá máa ń ṣe mí púpọ̀ nígbà tá a bá rántí tá a rántí ìpìlẹ̀ yìí pé okùn kan náà ló so gbogbo wa pọ̀ Sunday tá a bá rò ó tá a bá sì mọbi tá a ti ń bọ̀ ó yẹ ká mọbi tá a ń lọ àti ìmọbi tá a ti ń bọ̀ láwa mọbi tá a dé dúró láwa mọbi tá a ń lọ kábàá lè mọbi tá a ti ń bọ̀ là ń sọ yìí tọ́ba wá wù yẹn mọbi tá a dé dúró kẹ́ tó wá mọbi tá a ń lọ ọmọ méjì àsìkò tá à ń sọ̀rọ̀ pé mo sọ pé lẹ́yìn ikú àfọ̀njá nígbà àwọn èèyàn pè mú ní ìtàn tó le ni tí wọ́n fọwọ́ gún ẹnikẹ́ni nímú. nígbà táwọn bàá mi táyé bí àwọn ọmọ èkó nígbà táwọn bàá mi ń bára wọn jà sí jáàgbà tí wọn ò dára wọn mọ̀mọ́ tó ń kálukú ń ṣe kóńkó jábele ẹ̀mí àṣítà ńìlọrin ojú bẹ̀rẹ̀ sí ní fẹ ìlú ilé ń fẹ ọlá lágbára ń pọ̀ ńìlọrin ń gbalẹ̀ hmm. bí ìlọrin gbógun dìbì kan wọ́ọ́rọ́wọ́ ni wọ́n ń kó wọn ìlú míì tí ọ̀bá lálágbára bàbá o wéríwénu tìyín láàṣẹ o àtòbá yín jà o bó òun ò sí ní jà wà nígbà tó ṣe wípé àwọn àgbàlagbà tó yẹ kí wọ́n dáàbò bò wọ́n wọn ò wọn wo bí tá a lo okun sí àwọn àgọ́gùn ìbàdàn wò ó tẹ́ fojú ara wọn rí mọ́yẹ̀ gbógun ti ẹ̀gbá ọ̀pá lamọ̀dí akọni alágbára àwọn sá lọ sóde kẹ́sọ̀ lórí wọn ní abẹ́òkúta sóòrò péfèé wà láàrin wọn àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ wọ́n tó wá ran mọ́yẹ̀ kan náà lọ́wọ́ lórí àwọn akọni ìbàdàn wọ́n rán dégẹsẹ̀ àti ọ̀gíníwógun tí wọ́n bógun lọ ni mo sọ lánàá lẹ́yìn ìgbà náà ńkọ́ òwú tó ṣe pé ifẹ̀ náà lọ́jàjàjàjà tí wọ́n fi fọ́ òwú àwọn náà tó ran mọ́yẹ̀ lọ́wọ́ ní ẹrù mo mo sì tó ń bọ̀ ń bẹ̀ o mo tó ń bọ̀ ń bẹ̀ o dáadáa àti àlọ́ tí wọ́n pa nípa ìgbẹ̀yìn ayé olówó akíjọbí ẹ gbọ́ nǹkan mo rò pọ̀ ń dè é tí gbogbo àwọn akọni bá kóra wọn jọ ní akọni ìbá ṣe sọ fún wọn akọni ìjẹ̀bú ifẹ̀ òwu ẹ̀gbá ọ̀yọ́ tí wọ́n bá kóra wọn jọ àtẹ̀gbá o wọn ò kojú ogun fúlàní tí ń bá wa jà. mi ti ń bá ẹsẹ̀ fúlàní rí lójúmọ́ bá ń bá wa. nígbà bá wa sọ tó gbẹ̀yìn ogun fúlàní ìlọrin ọ wà á wòye pé ah, ah, a gbọ́dọ̀ sọ pé rí àwọn àgbà wa ò yé nígbà náà ni. ni pé tá a bá wà níṣọ̀kan tá a sì ní lọ́kàn pé a fẹ́ jà fún ìlọsíwájú ilẹ̀ yorùbá tí ò sí ọ̀tà àti rìkísí ń a á ṣe àṣeyọrí hmm. ọmọ aládé ẹjí lójú oorun àbí yorùbá lábọ̀ ọ̀rọ̀ là ń sọ fọmọlúàbí gbogbo tí mò ń sọ àbọ̀rọ̀ náà ni apá kọkànlá la wà yorùbá ló lè yún nígbà yorùbá bá bọ̀ ọ̀rọ̀ jọ láàrin bíi wákàtí kan sí wákàtí méjì ọmọ gbọ́ ọmọ mi èjìrẹ́ ọmọ mi èjìrẹ́ àbàrọ̀ la sọ fọmọlúàbí o bàbá délé yóò di dídí <laughs> lẹ́yìn wákàtí kan bàbá <laughs> tó bá fẹ́ lo dídí kọ́ gbogbo tó sọ gẹ́sẹ́ yẹn lè rántí bàbí tẹ́yẹ̀ bá kálẹ̀ tẹ́yẹ̀ bá tó gbọ́ àbọ̀rọ̀ náà ní nílẹ̀ Yorùbá ọ̀dà àbàrọ̀ náà fẹ́yìn náà yóò. <laughs> ojú tó lé kàkà kí àwọn ìdílé ọlálọ́yọ̀ àti àwọn ọ̀yọ́mèsì ọkọ̀gbọ́n kí wọ́n ríbi tá a ti ṣubú kí wọ́n sì ṣe àtúnṣe àwọn náà kọ́gbọ́n ìjà àgbà náà ni wọ́n tó ń jà wípé àwa la wà ń bẹ̀ báyìí ni nǹkan ṣe wá ń rí tó ṣe pé ìgboro Ọ̀yọ́ ọ̀fara rọ hmm. àmọ́ lásìkò ìgbà náà ṣé mo sọ fún ọ yín pé ẹ̀dùn táwọn èèyàn máa ń pè ní Ààrẹ Ọ̀nà Kakanfò mi ní pé kí ni ayédèrú ayédèrú ni. Mm lẹ́yìn ìgbà tí tóyè jẹ ògbómọ̀ṣọ́ lọ akọni kan wá ń bẹ òjò ńlá fi jẹ ààrẹ ọ̀nà kákàǹfò kí mo pè é. òjò la fi jẹ ààrẹ ọ̀nà kákàǹfò. ẹdun ń bẹ láyé ẹdun ń bẹ láyé nígbà tó ń fi jẹ ó rí i pé ẹdun ń bẹ láyé nígbà tó ẹdun àti tóyè jẹ wọ́n jọ lògbà wọ́n tó wáá jẹ ààrẹ ọ̀nà kakanfò òjò ìdí òjò yẹ yín rò pé aláàfin kọ́ o tí wọ́n bá ń ka táwọn ará ọ̀yọ́ gẹ́ bá ń ka ẹ̀dùn mọ́ kakanfò àṣìṣe ni wọ́n lọ wo ìtàn kò rújú mo sì tún bọ̀ ńbẹ̀ yín sì tún mú ẹ̀rí wá gẹ́gẹ́ bó ṣe mọ̀. nítorí náà bàbá mi ibà Gani Adam lóògùn ọ̀fẹ́ o ààrẹ ọ̀nà kẹrìnlá ni kì í ṣe ààrẹ ọ̀nà kakanfò kẹẹ̀ẹ́dógún o ààrẹ ọ̀nà kakanfò kẹrìnlá nítorí pé ẹ̀ ń ka ayédèrú mọ́ tẹ́ ẹ bá fi lè kà máa jẹ́ pé ẹ̀ ka olúyẹdú tí mo sì ń bọ̀ lórí ọ̀rọ̀ rẹ̀ ẹ̀ kà mọ́ kakanfò náà nu olúyẹdú ìbàdàn torí ọ̀jẹ̀ kakanfò lákàlẹ̀ jẹ́ ọ̀tún kakanfò olúyọ̀lé jẹ́ òsì kakanfò a sì ká mọ́ torí pé oyè ìdánilọ́lá ni ìlòyìn tòyú yedu torí pọ̀ njọ́ máa Ààrẹ Ọ̀nà Kakanfò Àfọ̀njá nígbà àwọn ìṣẹ́gun tán mo sì ń padà bọ̀ bẹ́ẹ̀ mọ́tì jẹun fò mọ́tì jẹun fò. sọwárí agbègbè akẹsẹ̀ nígbà tó ń jẹ́gbọ́n ń lò ń lọ dúró sí ọwá ń gbogbo wọ àwọn ẹkùn Ọ̀yọ́ èèpo ó di ẹ̀rù jẹ̀jẹ̀ fún wọn báyìí ní ń gbalẹ̀ gbogbo ibi tí wọ́n ń gbà padà ń gbà sábẹ́ aláàfin ọ̀yọ́ ni mo rò pé ó ń dè é ṣùgbọ́n ẹ̀dùn òun ti fara ẹ̀ jì ìlọrin ìlọrin ló fún ṣé kàkàǹfònú. kàkàǹfò kọ́ ń o. ìlọrin ní ṣiṣẹ́ fún ní gbogbo ìgbà náà débi wípé inú àwọn ọ̀yọ́ ti ń dùn gbogbo àwọn ìlú bíi ìwéré ni o eh, àjàbẹ́ ni o gbogbo ẹ̀ ló ti ń gbà ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú ẹkùn èèpo ló ti ń gbà padà ọmọ méjì ọmọ méjì hmm. ṣùgbọ́n ẹnìkan ń kọ́ ẹni mi olóòkọ ọmọ ọba akẹ̀yọ́ àtìbà ń kọ́ hmm. akẹ̀yọ́ àtìbà ọ̀nbẹ nílùú kan tá à ń pè ní àgọ́ ó lè gbọ́dọ̀ sọ pé ọ̀já ti bá ogun lọ tọ́tẹ àgọ́ ibẹ̀ wá ni akẹ̀lú àtìbá wà ó ti wá dá lágbára sọ̀pọ̀pọ̀ ọmọ ọba ni ọmọ ojúlówó ọmọ aláàfin Abíọ́dún ni ó ti wá dá lágbára ó ti dolókìkí ọ̀rẹ́ Ìlọrin ni ọ̀rẹ́ Ìlọrin náà tó sí ọ̀rẹ́ Ìlọrin ni hmm. ṣùgbọ́n ìlú kan wà ń bẹ lẹ́gbẹ̀ẹ́ bẹ̀ Òjòǹgbòdù Sàlàkọ́ ń bẹ́ ń bẹ̀ alágbára ni baálẹ̀ ẹ̀bẹ̀ òun wá láyé òun ò ní bà lọrin ṣe òun àti Ààrẹ Ọ̀nà Kakanfò Òjó ọ̀rẹ́ ni wọ́n báyìí ni wọ́n ṣe pawọ́pọ̀ o wọ́n wá gbé akọni kan tá à ń pè ní Dáúdò Dìde tóun náà wà pẹ̀lú àwọn akọni pẹ̀lú Kúrunmí ní Ìjàyè nígbò gbèdìde àti adékànbí wípé ẹ gbógun o ẹ lọ ká àtìbà mọ́ àgọ́ sólé òun ọ̀gbọ́n ni òun ọ̀lọ́rọ̀ ẹ̀ gbọ́n ni alẹ́kọ̀ ọmọ ṣètì lọ́rin mọ́ ṣe tàwọn baba ńlá rẹ ọyẹ ẹ lọ ká mọ́ nígbà tí àtìbà gbọ́ ọ̀ránṣẹ́ lọ sí ìlọrin ẹ gbà wá o ẹ gbà wá o kàkàǹfò ti gbógun ránṣẹ́ sí wa o pé kó wá ká wa mọ́ báyìí ni ìlọrin ogun ìlọrin ó dé ṣáájú ogun ààrẹ ọ̀nà kàkàǹfò gan ti ń bọ̀ báyìí ni wọ́n ṣe lọ ṣe ojoojúmọ́ ibùsọ̀ mẹ́fà six miles ní sí ọ̀yọ́ gbogbo ẹ ti di inú ọ̀yọ́ báyìí o báyìí ni ìjà ṣe ń lọ ńbẹ̀ gbòrògbò ń dè é. àmọ́ hmm. pẹ̀lẹ́ ń lọ lọ́wọ́ hmm. ẹ̀mí ẹ̀ síta tó wọ̀ pé kí lòun ó ṣe ó tún gbé ogun ńlá míì dìde kó tún lọ sí apá àbòmíì kó lọ gbẹ̀yìn bá ogun àwọn adékànbí nígbà náà ni ààrẹ ọ̀nà kakanfò tó wá gbé akọni kan nínú àwọn akọni tá à ń pe orúkọ rẹ̀ ní ayọ̀ ló gbé ayọ̀ dìde ayọ̀ jẹ́ alágbára tààràtààrà tó ṣe pé akọni sì ni ọ̀rọ̀ wa pé méjì apá kan ni pé lásìkò ìgbà yìí ààrẹ kúrúnmí àtayọ̀ wọ́n jọ wà ní agbègbè kan náà apá kan ní Kúrúnmí tó àgbà wá di Kakanfò tó tún wá lórúkọ tó gba Ìjàyè apá kan ní pé rárá o òun wà níbi tó ti ń ṣe yọ̀ọ̀dà yọ̀ọ̀dà ti ń kọ́ ọmọ ogun jọ tó sì ń fi ojú tó ní àfojúsùn nípa ọjọ́ iwájú àtọjọ́ ọ̀la ilẹ̀ Yorùbá ó wá jẹ́ pé ní ẹkùn èpo ọ̀nà méjì ní Ààrẹ Ọ̀nà Kakanfò Òjó pín ogun rẹ̀ sí láti máa fi bá Ìlọrin jà Sunday o Sunday kábàlẹ̀ wò ta ni wọ́n bá jà tí mo sọ ta ní sẹ̀ àti ta lọ̀rẹ́ ẹ̀ lọ́rin tí ó ààrẹ ọ̀nà kakanfò fẹ́ ti ń bá jà. Hmm, bàbá akẹ̀yọ́ àtìbà ni. akẹ̀yọ́ àtìbà ẹ hmm. máa wo nǹkan o ẹ máa wo nǹkan o ẹ̀yin tẹ́ ẹ máa ń sọ láì fi èèyàn tẹ́ ẹ sì máa ń ronú táì ronú ọ̀la hmm. bí èèyàn bá ṣẹ̀ tó bá lòun túbá òun à òun padà sílé ẹja dáríjìnra wa o. <laughs> ọmọ méjì àṣìbá fojú wa rí nǹkan o ọmọ méjì ọmọ méjì ọlọ́run tó lu àṣìbá. ọlọ́run tó padà lu àṣìbá fún wa. Hmm. Hmm. olúyọ̀lé ìbàdàn ń kọ́ mẹ́rú múyàn móbìn ọlọ́run lòun náà. Thank hmm. you. ìlú tí ààrẹ ọ̀nà kàkàǹfò wà ó jìnnà púpọ̀ sí ojú ogun ọjọ́ wa ń gorí ọjọ́ oṣù ń gorí oṣù ààrẹ ọ̀nà kàkàǹfò kò gbúròó àwọn ọmọ ogun rẹ̀ pé ó ti ẹ̀kún ni o ó fà ni o ọjà jẹ wọn ni o wọn fọjà jogun lọ́ni ni o á sáà gbọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀nà tí wọ́n lè gbà Ìlọrin ti gba ojú ọ̀nà bẹ̀ mo rò pé ó ń dé o <laughs> kọ́ máa wo nǹkan o máa wo nǹkan nílẹ̀ Yorùbá kó o sì máa wo àṣìṣe ká sì kọ́ ọgbọ́n ká kọ́ ọgbọ́n ká kẹ́kọ̀ọ́ nípa tó gbé àwọn baba ńlá wa ṣubú. ní gbogbo àsìkò yìí ẹdún ń bẹ láyé o tó yẹ kó ṣe àtìlẹ́yìn fún yorùbá ó di ọ̀rẹ́ ẹ̀ lọ́rin tó bá lọ wo page ojú ewé page two twenty three two uh, two thirty four two three four two hundred and thirty-four ìwé rẹfẹsàmẹ johnson ta pè ní the history of the yorubas òun náà sọ ń bẹ̀ ó sì mẹ́rin wáyé pé òjò ààrẹ ọ̀nà kakanfò lásìkò ìgbà tá à ń sọ̀rọ̀ rẹ̀ ẹ̀dùn ń bẹ láyé òun náà sì gbà pé ẹ̀dùn kì í ṣojúlówó kakanfò rẹfẹsàmẹ johnson kọ nínú ìwé rẹ̀ tó pè ní the history of the yorùbá ní page three hundred and two hundred and thirty four two three four ẹ̀rẹ̀kẹ́ lọ wò. àmọ́ kò yá nígbà ó ṣe kákàǹfò òjò wà wò pé àṣẹ wàá gbọ́ ogun táwọn náà lọ yẹ ká wẹ̀yìn wọn wò báyìí ló ṣe ta mọ́ra ogun ẹ̀sìn àwọn àgbájọ yìí wá pé yàtọ̀ sí pé òjò jẹ́ akọni àtàlágbára tààràtààrà torí òjò ọmọ ẹlẹ́yìn àfọ̀njá ni ó wá mú akin akákàǹfò àfọ̀njá ó sì tún wá mọ ẹṣin gùn ẹṣin tó wá mọ̀ ń gùn ní wá máa fi kojú lọ ni pé wèrè la fi ń wo wèrè àwọn àgbájọ yé wa yí pé òjò mọ ẹṣin gùn àfiwé rẹ̀ náà sì ni ayọ̀ nínú àwọn ọmọ ẹlẹ́yìn tó tún wá mọ ẹṣin gùn ni ayọ̀ tí mo ọ̀rọ̀ sì tó ń bọ̀ ńbẹ̀ hmm. ọba tamọ́ra gẹ́gẹ́ bíi kàkàǹfò múra ó ń tọpasẹ̀ àwọn ọmọ ogun rẹ̀ lọ pé kóun tiẹ̀ wẹ́yìn wọn wò. bóyá ẹsẹ̀ ń darapọ̀ mọ́ wa ò ètò yín ètò wa ìtàn Yorùbá fún ìgbà àkọ́kọ́ apá kọkànlá iná ẹ̀ wa o ètò tá a pè ìtàn tá a pè ní lẹ́yìn ikú Ààrẹ Ọ̀nà Kakanfò Àfọ̀njá ẹ̀ jẹ́ dọ́dọ̀ ya wa pé ètí aládìrẹ ká tó máa tẹ̀síwájú ẹ̀ gbọ́ nǹkan lálẹ́ jẹ́ dọ́dọ̀ ya wa pé ètí aládìrẹ olówó yọ bí ọjọ́ aṣọ tó dára ṣóhun iyì ara àpé etí aládìrẹ ló ní kẹ máa ń bọ̀ oríṣiríṣi aṣọ àdìrẹ bẹ́ẹ̀ bá ṣe fẹ́ sí. bàbá bẹ́ṣọ tó wuyì tó ṣe rẹ́gí tó dùn ún wò sára lọ́jọ́ ayẹyẹ kí ni fi ń ṣèyàn ìrọ̀rùn ti dé fún gbogbo ẹ̀yin ọ̀tọ̀kùlú aláfẹ́ tó mọ rírì aṣọ àdìrẹ bọ́rọ̀ bá dọ̀rọ̀ aṣọ àdìrẹ ìbílẹ̀ tó jójúlówó àpé etí aláṣọ àdìrẹ ni kẹ́ ẹ tọ̀ lọ níbẹ̀ lẹ ti lè rí àwọn aṣọ àdìrẹ ìbílẹ̀ bíi aṣọ àdìrẹ ìbílẹ̀ tá a fi orógbó dì aṣọ àdìrẹ ìbílẹ̀ tá a fi ẹ̀kọ dì aṣọ àdìrẹ ìbílẹ̀ àtijọ́ tó jẹ́ alákẹ̀tẹ̀ àdìrẹ olókùn Òṣogbo náà ò gbẹ́yìn àdìrẹ tá a ṣe sí Ankara tá à ń pè ní Kampala tó fi mọ́ àdìrẹ Mali àti Gambia àwọn aṣọ ìgbàlódé tá a ṣe ní àdìrẹ náà wà digbí bíi t-shirt àgbà àtọmọdé batik ẹ̀sìnkí modern artwork bedsheet àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbangba Jericho Mall ni wọ́n wà shop twenty one Jericho Mall Jericho Ìbàdàn ẹ lè pè wọ́n sórí zero eight zero five six one two seven zero three nine àpèétí aládìrẹ Ìbàdàn dùn bó ṣe rínu ẹja kàn sí àpèétí aládìrẹ ní jericho mall ní ìgboro ìlú ìbàdàn fún oríṣiríṣi aṣọ àdìrẹ ìbílẹ̀ tí a bá ń fẹ́ a bá lọ́dọ̀ àpèétí aládìrẹ a bá lọ́dọ̀ àpèétí aládìrẹ bákan náà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó máa ń pè wáyé pé táwọn bá fẹ́ dá sí ètò àkàǹbà àkìtẹ́ fi dá sí ètò yìí náà láti fi sí ojú agbágbé ètò lọ́pọ̀lọpọ̀ máa ń pè wá pé àwọn ò fẹ́ ká dárúkọ àwọn àmọ́ àwọn sì fẹ́ dá sí ètò àwọn ọmọ báwọn sì lè dá sí nílẹ̀ látètè sí ojú àgbàgbé wa. pẹ̀lú bóyá tẹ bá fẹ́ pè wá bóyá lẹ́yìn ètò ni àbẹ́ níbèrè ni àbí ẹ̀yin náà fẹ́ kópa nínú ètò ẹ lè pè á sórí plus two three four plus two three four eight zero two three six eight seven four three two báyìí ni kàkàǹfò òjó ṣe gbéra o ó sì kó àwọn ẹ̀ṣọ́ ogún péré ó kó wọn lẹ́yìn ó fi ń tọpa bẹ́ẹ̀ wọ́n ra àwọn ọmọ ogun òun nígbà ó bùṣe sàá ó rìn ó dé abẹ́ igi ńlá kan ó bọ́lẹ̀ lórí ẹṣin pé kóun ó sinmi àwọn ogun ńlọrin tí wọ́n ń ti àgọ́gun òjòǹgbòdú tó fẹ́ lọ bá ayọ̀ tí wọ́n á lọ láti mọ kí ní ìṣẹ̀lẹ̀ wọ́n rí ààrẹ ọ̀nà kakanfò lókè réré nígbà wọ́n rí ara àbí kọ́ì olórí wọn ìkọ́ì báyìí ni wọ́n ṣe kóra wọ́n sì pọ̀ pẹ̀lú ẹṣin àti ọkọ̀ wọ́n lọ àmọ́ àwọn ẹ̀ṣọ́ tí ààrẹ ọ̀nà kakanfò kó lẹ́yìn tó jẹ́ ogún wọn èyí ṣe akíkanjú mẹ́ńjá kíkanjú náà lọ́pọ̀ àwọn tó pọ̀ báyìí ni ìjà ṣe wà ó ló ṣe bẹ̀rẹ̀ láàrin ogun Ìlọrin àti àwọn ẹ̀ṣọ́ péréte tí ààrẹ ọ̀nà kakanfò òjò tó kó lẹ́yìn. ó gùn lọ́rin ọ̀pá ààrẹ ọ̀nà kakanfò òjò nígbà wọ́n gé orí rẹ̀ wọ́n sì gé ọwọ́ rẹ̀ wọ́n kọ́kọ́ wá lọ sí ìlú ibi tó wà tẹ́ ẹ ti rí nǹkan o tẹ́ ẹ bá gbàgbọ́ àti ṣẹ́gun ọ̀gá yín o ogun ti fọ́ o wọn ò tí ì dé ojú ogun o hmm. láti bẹ̀ wọ́n padà lọ sójú ogun wọ́n lọ bá àwọn èèyàn tí ń bẹ lójú ogun ẹ ǹlẹ́ o wọ́n pè wọ́n ẹ jẹ́ ja wàhálẹ̀ ọ̀gá yín ti bógun lọ tẹ́ bá nígbàgbọ́ wọ́n mú ọwọ́ rẹ̀ wọ́n jù sí wọn nígbà wọ́n sì mú tí ẹ̀ wò wọ́n rí i pé iná ti dulẹ̀ lẹ́yìn asusun jẹ ikú ti pa Ààrẹ Ọ̀nà Kakanfò Òjó wọ́n wá pe ìpàdé pé kí ni ká ṣe bàbá wa wá sójú ogun ló ti kú lórí ogun ti kú ogun fọ́ apá kan ní pé ẹ má jà sójú o Eja eja jà ni láti bí ọdún kan tá a ti ń jà bọ̀ náà Ìlọrin òkú lè ṣẹ́ wa torí ogun èyí dúró ẹ̀ gba ẹkùn èpo lọ́wọ́ ilẹ̀ Yorùbá hmm. àmọ́ ń gbọ̀ ya wọn ẹ̀jẹ̀ àdárò ikú Ààrẹ Ọ̀nà Kakanfò yìí àti láàrẹ Ọ̀nà Kakanfò míì hmm, ẹ má jẹ́ kí gbogbo owó bógun lọ o lọ bá Ìlọrin yìí pé nígbà wọn ránṣẹ́ padà lọ sí àgọ́gun Ìlọrin tí ń bẹ ní àgọ́ tó ikú Ààrẹ Ọ̀nà Kakanfò kò ní í ṣe pẹ̀lú ogun tá à ń jà ó torójú ogun kọ́lẹ̀ ti pa ọlọ́mọ tí wá káàkiri kó tó kú kú tó kú hmm. tó bá di ọ̀la yìí Ìlọrin ẹ múra lẹ̀ ìjà tẹ́ ẹ̀ tí ìjarú ẹ̀ rí ogun tẹ́ ẹ̀ tí ìjà níjọ́ tẹ́ ẹ̀ ti dé ayé ẹ ń jà ẹ gbúrú gbọ́ hmm. báyìí wọ́n ṣe pàrókọ̀ ọ̀rọ̀ sí Ìlọrin Ìlọrin múra wọ́n ń pọ́n idà wọ́n ń pọ́kọ̀ wọn ò lè sùn mọ́jú lóru yí pé ogun ọ̀la ò le nígbà tí ilẹ̀ ọmọ kí àwọn ará òjòǹgbòdó tó mọ ti ń ṣẹlẹ̀ dáódò adékànbí wọ́n ti kó ẹrú wọ́n ti kẹ́rù wọn ìfẹ́ àfẹ́wé hmm, wọ́n ti sá kúrò wọ́n sá kúrò lójú ogun pé mọ̀jàmọ̀sá là mọ ìyá kíkanjú kò sí bíbélì tó sá lọ o ìkà ọ̀dàn ló sá lọ ní ìkà ọ̀dàn tó sá lọ yìí ibẹ̀ náà ni ayọ̀ náà sá wá nípa ọ̀dà tí wọ́n sá lọ ẹ̀ tí wọ́n ti lọ sí àtìpó ibẹ̀ náà ni Kúrúnmí tọ́wọ́ pàdé Ààrẹ Ọ̀nà Kakanfò sáwá ọmọ méjì. wá wo nǹkan o nígbà àǹbẹ níjàyè Kúrúnmí jẹ́ Ààrẹ Ọ̀nà ológun ìlú ìlú bo ìlú ìkòyí dáúdò ń bẹ lábẹ́ rẹ̀ dáúdò lọ́kọ́ wá gba ìka ọ̀dẹ́yìn ló ti di alágbára kúròmí ti wá wá kúròmí ti wá ń bẹ ní abẹ́ rẹ̀ tó máa wo kánlẹ̀ yorùbá ìfisí tó ti ń bẹ̀rẹ̀ láàrin wọn ṣùgbọ́n níbi tí dáúdò wà yìí ìwà rẹ̀ kò fi wá síwájú hàn gbogbo àwọn ọmọlẹ́yìn rẹ̀ pè é pé bàbá o ẹ jẹ́ ká sọ mí ìdílé ká dúró ṣùgbọ́n kò sí tọ́kàn kámẹ́rù kámẹ́rù kámọ́ gbésùmọ̀mí ẹni ń tẹ̀ lọ́rùn láti ibi tí wọ́n wà yìí iná tí wọ́n ń wo orí oko wọ́n ń wo orí oko àwọn ẹ̀gbá títí títí tó fi lọ dé ìjàyè tí í ṣe ìlú ẹ̀gbá nígbà ọ̀yá tó sú àwọn ará àjàyè pé ẹ má jẹ oko wa tán wọ́n gbébọn wọ́n gbé ọfà wọ́n sì kojú ògo sí àwọn tí ń wá sórí oko wọn nígbà tí ó dáódò dáódò ta mọ́ra yìí pé ẹja lọ lé wọn kájọyé wọn yí pé àìsẹ̀gbẹ́ wọn Kúrúnmí ní Dádò ṣe sùúrù o lóòótọ́ ìwọ ni aṣíwájú wa ń bì ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìrírí ara ni àwọn ẹ̀gbá Àjàyí ni wọ́n ṣe kojú agbọn sí wa o ẹ jẹ́ ká ṣe sùúrù Dádò ọ̀gbẹ́ni ẹjọ́ kò ń bẹ̀ wọn Dádò sì lọ o àwọn Àjàyí jáde sí i tí ní bá kan rin ìkànnì tẹ̀ nígbà yìí wáyé bẹ́ẹ̀ ah! àwọn ìjàyè rọ́ o ogun rọpa fún wọn wọ́n sì sá àsálà fún ẹ̀mí wọn wọ́n kan lùgbó láti bẹ̀ wọ́n sá lọ sí abẹ́òkúta lọ́dọ̀ sódẹ̀kẹ́ ní nígbà wọ́n dọ́dọ̀ sódẹ̀kẹ́ o sódẹ̀kẹ́ tulẹ̀ fún wọn ìyún ní ìjàyè ẹ̀gbá tí ń bẹ lábẹ́òkúta sọ pé mo ní ìjàyè ìjàyè ìjàyè tẹ̀gbánù ìjàyè ojútáyé ń bẹ àwọn ọmọ kọ́kọ́ lọ kí àgọ́ ìjàyè Kúrunmí lóòótọ́ àpà wàá lọ lọ́jọ́ iwájú ọ̀rọ̀ ń bọ̀ ń bẹ̀ báyìí ni wọ́n ṣe sá lọ tí Dáúdù ó sì gba ìlú ìjàyè nígbà ó gba ìlú ìjàyè tán ó di baálẹ̀ ó sì ránṣẹ́ pé àwọn Kúrunmí wọ́n wá wọ́n sì jọ jókòó báyìí ni Dáúdù tó jẹ́ ọmọlẹ́yìn fún Kúrunmí tẹ́lẹ̀ ní ìlú Ìkòyí báyìí ló ṣe di baálẹ̀ ìlú ìjàyè tí wọ́n gbà lọ́wọ́ àwọn ẹ̀gbá tó sì di ìlú ìjàyè ṣùgbọ́n hmm, akẹ̀sẹ̀ ni dáńdò ìkòyí òní kúrúnmí lọ́dọ̀ àwọn èèyàn ìkòyí àwọn èèyàn akẹ̀sẹ̀ sì ní wọ́n rí wọn gẹ́gẹ́ bí àwọn èèyàn tí onípò kékeré lọ́dọ̀ wọn wọn ò rí wọn gẹ́gẹ́ bí ọlọ́lá àtàlágbára àtàwọn onípò kíní rárá torí náà hmm, gbogbo ọjọ́ tí kúrúnmí bá ti ń rí inú àmọ́ bíi pé ìwọ àárọ̀ yóò pa kókó oko. báyìí ló ṣe jẹ́ pé àmọ́ kàkà kí dáódò náà ń gbé jẹ́ ọ̀rọ̀ tiẹ̀ náà yàtọ̀ sọ̀rọ̀ mọ́yẹ̀ okùn adé ti Ìbàdàn láì ṣe pógun ń bẹ nílùú a máa yìnbọn gbàùgbàù láti máa dá ìpáyín kékeré lẹ̀ wọ́n bẹ̀ yí pé jẹ́ àṣọ ìlú ìdílé ká bẹ̀rẹ̀ sí ní dáko ká máa ṣe iṣẹ́ àgbẹ̀ ó o nígbà ó yá oṣù kùrùmí jọ kan kùrùmí wò pé ṣé bá ṣe máa bá a lọ nìyí báyìí ló ṣe gbé ogun ńlá tó sì fi ká dáódò mọ́lé wọ́n lé dáódò jáde o kúrò nílùú ìjàyè báyìí ni dáódò sì ṣe sá ọ jáde kó lù ó ọ̀nà lùkàn tá à ń pè ní tọbalógbó ọ̀rọ̀ ń bọ̀ ńbẹ̀ ayọ̀ wà ń bẹ pẹ̀lú kúrúnmí àmọ́ wàhálà wa tó ń ṣẹlẹ̀ àwọn èèyàn jọ yé wa pé ayọ̀ yìí ìran kan náà ẹ agbègbè kan náà lòun àti dáúdò ti jọ wá torí náà ìgbà tí wàhálà ṣẹlẹ̀ pẹ̀lú àwọn èèyàn rẹ̀ òun náà ń jáde nílùú ọlọ́tẹ ìlú kan tá à ń pè ní ìlú abèèmọ̀ sọwọ́n ìlú abèèmọ̀ yìí ọwọ́ àti wá jẹ́ ìlú olórogún méjì láàrin ìjàyè àti lọ́dọ̀ Kúrúnmí àti Ayọ̀ wo ibi tí Yorùbá ń lo okun wọn sí o gbogbo ìgbàdá fi ń ṣe léyìí tá à ń dìtẹ̀ ara wa wóye àwọn akọni akọyẹ àwọn akọni ìjàyè Dáúdò ti lọ Ayọ̀ gbogbo wọn Arúnà àgbà nígbẹ̀ngbẹ̀nu wọn o Aṣú tó fi pé ìran wọn ní jẹ ọba Fìdítì lónìí náà ń bẹ́nu wọn o Fìdítì kan náà nípínlẹ̀ Ọ̀yọ́ lẹ́gbẹ̀ẹ́ Ọ̀yọ́ lẹ́gbẹ̀ẹ́ ìlú taká tó dé ìlú Ìlọ́ra ọ̀ ń bẹ́nu wọn wá wo gbogbo àwọn akọni àtàwọn akọni ẹ̀gbá ọ̀yọ́ ìjẹ̀bú àtàwọn akọni ìjẹ̀ṣà tó ṣẹ́gun tí gbogbo wọn bá ṣera wọn lọ́kan ṣé ọ̀pẹ́ sí ìdọ́dọ̀ àwọn akọni yẹ ẹ̀gbádò èyí tí ìdọ́dọ̀ àwọn akọni èkìtì o tá a bá ṣera wa lọ́kan bó ló rò pé yóò ṣe rí ojú tó lé àbá kàkà ṣera wa lọ́kan ńṣe là ń gbójú àgán ṣera wa nígbà dáhùn jáde ó bẹ̀rẹ̀ sí ní ṣe ń lọ káàkiri ó dèlú kan tá à ń pè ní tọbalógbó nígbà ó dèlú tọbalógbó apá kan nílùú ẹ̀gbá ni ìlú yìí wọ́n jáde láti kí akọni dáúdò yìí pé à bàbá ẹ̀ ńlẹ́ o agbá ọjà tó jẹ yín gẹ́gẹ́ bí alágbára o wọ́n sì jáde wọ́n kó oúnjẹ wá pàdé rẹ̀ níbi tí baálẹ̀ ìlú tọbalógbó àti ìjòyè ti dọ̀bálẹ̀ káwọn ó kí dáúdò ní kí wọ́n bò wọ́n wọ́n sì sá wọn ní ìsàkúsà wọ́n pa wọ́n ó sì gba ìlú wọn ó kó obìnrin wọn àmọ́ kò tún pẹ́ ń bẹ̀ tó tún fi tàtàré tó ń bá ìrìn kiri ìdò lọ títí tóun náà fi wá lọ dúró sílùú Ìbàdàn kí ló wá gbẹ̀yìn Dáúdò sọ rántí yí pé tó bá lọ mo ti sọ ìtàn nínú ìtàn Kúrunmí nígbà tí wọ́n lọ sí ogun oníyẹ̀fun ọ̀rẹ́ lòun àti Ọ̀ṣun tí ń ṣe Sàrùmí Ìbàdàn ogun oníyẹ̀fun lọjà ti jẹ́ tó ṣe pé gbogbo àtayà àtọmọ rẹ̀ lọ nígbà tọ́sùn ti wá kú kò rẹ́ni tó fojú jọ mọ́ ọ wá padà sí ìjàyè wípé kó wọ́n lọ àmọ́ lásìkò ìgbà náà Kúrúnmí ti di ọlọ́lá ó ti di alágbára ó ti di abiyì kò wá síjọ́ tí Kúrúnmí bá wá rí dáńdò nu àmọ́ bí pàápàá tó bá rántí tó ṣe nígbà tó lọ sí ìlú tọba lógbó ọwọ́ á pè é jọ kan dáńdò tó ṣe pé ló kó wọn dé jáyé o ọwọ́ á dọ̀bálẹ̀ iwájú Kúrúnmí Kúrúnmí ti di alágbára ibi tó ti dọ̀bálẹ̀ Kúrúnmí náà yẹ sàpá hmm. irú ikú tó fi pa àwọn èèyàn tọba lógbó ni Kúrúnmí náà fi ní kí wọ́n pa òun náà báyìí látó ṣe pàdánù akọni nínú àwọn tó yẹ kí wọ́n ja ìjàngbara fún ilẹ̀ Yorùbá tó ṣe yí pé èmi jù ọ́ èmi ò jù ọ́ àfẹ̀mí àfẹ̀mí àti tẹ̀m̀bẹ̀lẹ̀kun là ń bá kiri. lásìkò tí gbogbo eléyìí lọ. Hmm, aláàfin kan jẹ o aláàfin kan jẹ tó sì ń palẹ̀ mọ́ yín pé bóun lòun ó ṣe gbalẹ̀ yorùbá lẹ̀ tó ń kó ogun ńlá jọ láti fi gbalẹ̀ yorùbá lẹ̀ ọwọ́ àwọn pé wèrè la fi ń wo wèrè báwo ọba mẹsìn gùn àwọn ẹ̀yà kan bẹ tí wọ́n mọ ọ̀kọ́ lò dáadáa tó ṣe pé tí wọ́n bá ju ọ̀kọ̀ àtẹ̀sìn àtẹ̀tí ń bẹ lórí ẹṣin òkú lẹ́lẹ́jà ọ̀tá èmi ò ní kú ẹ̀yin ò ní kú o ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́ etí tẹ́ fi ń gbọ́ mi ò ní di ìpàdé di apá kọkànlá lẹ́yìn ikú àfọ̀njá aláàfin wo ló fẹ́ gbalẹ̀ yorùbá lẹ̀ tó gbé ogun ńlá dìde tó pèpè síta tí gbogbo èèyàn tí ò dáhùn rẹ̀ sì dáhùn rí èèyàn wá látẹ̀dẹ̀ ogun wá láti ìwò ogun wá láti ìbàdàn ogun wá láti ìjàyè àwọn ẹ̀gbá ní kinní ò ní yọ wálẹ̀ tá a sì ròyìn pé ọlọ́run mọ̀ sí o ẹ̀tọ́ wa wo tọ́ba aládé fi ṣera wọn. Hmm. lẹ́yìn ikú àfọ̀njá àníta ẹsẹ̀ bẹ̀rẹ̀ níṣẹ́ hmm, ojú tó lé ojú tó lé. tàbá hmm. fẹ́ pè tàbá fẹ́ dá sí ètò òǹkẹ̀rọ tá a fi pè nù ẹja tàbá fẹ́ pè sórí whatsapp oní plus two three four X zero two three six eight seven four three two bẹ́ẹ̀ sì pé a fẹ́ pè tààràtààrà sí local call ẹja sórí zero eight zero three two eight five five eight eight eight. so oníbèrè ojú tó lé. bàbá ẹ Kakanfò méjì mọ̀ tí wọ́n gbìyànjú tẹ́ pé wọ́n sì wọ́n padà rẹ́yìn ọgbọ́n àlọ́rin Àkànjá báyìí tó yèjì Àkànní Adébíyosù mhm àti òjò ìnà tó ń jẹ kankan tó jẹ pé ó rọpá fún wọn náà ní bàbá mm. bàbá kí wàá ní àwọn alágbára ìkókó kan fún fúwọ́ fọwọ́ sọ pàpà láwọn Kakanfò yìí wọn bá gbà wọn bá gbà bàdàn wọn bá gbà Ìlọrin wọn bá pọ̀ wọn bá ṣẹ́gun Ìlọrin bàbá. ọ̀ká ni ó rí i pé sórí ẹni tó ń pè ọ́ ọ̀dàkẹ́ Ọlọ́run gbàgbọ́ ya àwọn Fúlàní ti sọ wa wọ́n ti mọ ìran wa wọ́n mọ̀ pé alátẹnujẹ́ pọ̀ hmm. ó rí i pé irú ẹ̀ náà rèé tí wọ́n bá ti mú kan nínú wa wá wá tí wọ́n ti fún lówó tí wọ́n fún lọ́lá tí wọ́n ti gbé sípò yọ gbàgbé ilé àpò ara rẹ̀ nítorí náà bá ti wá mú èèyàn bíi mẹ́wàá àbí èèyàn bíi ọgọ́rùn-ún kan tó bá ti ṣe fún un àmọ́ ní baba rere bàbá kẹ́ ìkan sì ń bàjẹ́ lọ. ṣé ṣé àfojúsùn àwọn Awólọ́wọ̀ rí àfojúsùn Awólọ́wọ̀ rí ni wọ́n dé ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ lẹ̀ kí tọmọ olówó ọmọ mẹ̀kúnnù kí wọ́n jọ wà nílé ẹ̀kọ́ kan nígbà Bọ́lá Ìgè ń ṣe gómìnà iléèwé tí ọmọ mẹ̀kúnnù ń lọ lọmọ tiẹ̀ náà ń lọ sálẹ́dàn wò mọ́ lónìí àti wá padà sáyé ìjọ báwọn ọba náà ṣe ń ṣe là ń ṣe lẹ́sìn ayé àwọn ọba àjọ tó ba tiwọn jẹ́ làwa náà ń ṣe lẹ́sìn yéé ń gbé pè yéé ń gbé pè yéé ń gbé pè ẹ kú alẹ́ o ẹ kú alẹ́ o ẹ kú alẹ́ sà olùkọ́ àgbà. orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè o. orúkọ mi ni àbáyọ̀mí ọ̀pọ̀láwọ̀ ó pè é láti ekulọ́bìà ní Anambra State. tó ẹ bá wa dá sétò orí ètò yín ètò wa ìtàn Yorùbá lẹ́wà. ìbéèrè mi ni wípé àwọn bàbá wa nígbà yẹn ṣé wọn ò níṣẹ́ kan méjì ní àbíjọ ogun yẹn kọ́kọ́ ṣáà máa jà káàkiri yẹn ìpín dàpé dáhùn di orí tì tọkọ mọ pàǹgbà ìbéèrè mi nìyẹn sà. ẹ ṣé gan ni ẹ rí i pé àwọn ìtàn tá à ń sọ bí ìgbà ṣe rí ńgbà náà iṣẹ́ òwò ń bẹ ńgbà náà o iṣẹ́ òwò ń bẹ àmọ́ àsìkò ogun ìní àsìkò tá à ń sọ yìí ìní ìntọ́fà iṣẹ́ àwọn baba wa pọ̀ o iṣẹ́ aṣọ wíwọ̀ ìlẹ̀kẹ̀ ilé ifẹ̀ àwọn ìlẹ̀kẹ̀ àwọn ká fi idẹ sí ọ̀ṣọ́ gbogbo ẹ̀ ní ń bẹ iṣẹ́ ọ̀nà iṣẹ́ àgbẹ̀dẹ ń bẹ oríṣiríṣi wọ́n mọ ìkòkò kò sí ẹni irú àwọn ẹni báyìí tí ń bẹ lẹ́yìn wa àwọn kan ni wọ́n ń ṣe àwọn aṣọ òfì ìṣẹ́yìn ohun àwọn ìlú kọ̀ọ̀kan iṣẹ́ àgbẹ̀ lọ jaburata lóríṣiríṣi àwọn nǹkan tó ṣe pé láwọn agbègbè kan sí agbègbè kan láàmú ti rí àwọn oríṣiríṣi so àwọn àwọn ìran ìjẹ̀ṣà wọ́n gbajúmọ̀ nínú òwò nínú òwò tí èsì òwò ẹrú o lówó tààràtààrà bámbámbámbámbá tẹ bá dé etí odò àwọn tó ṣe pé àwọn ẹja àwọn tí wọ́n ń ṣe òwò ẹja ń bẹ gbogbo oríṣiríṣi bá tó pé wọ́n á sì máa kó ẹja lọ sọ́nà jíjìn lọ tà gbogbo ẹ̀ bá kìí ṣe pé sí ogun nìkan ni sí àwọn bàbá wa mo rò pé ọgbọ́n mi yé ọmọ méjì. ìjáwé à ń ní ìbéèrè mi ni. lẹ́yìn bá fẹ́ pèsè orí ètò nkẹ̀rọ dàbí pè wá náà ni plus two three four láti gbórí whatsapp lẹ́fẹ́ pèsè plus two three four eight zero two three six eight seven four three two bá ṣe pé ẹ fẹ́ pè tààràtàrà ẹ pè sórí zero eight zero three two eight five five eight eight ní máa ta àtàrí ǹjẹ́ àwò àwọn èèyàn pè tá bá ti rí ìpè hmm. ojú tó lé hmm. àwọn ọgbọ́n béèrè báwa náà bá ń wò lóòótọ́ àmọ́ ròyìn pé á sógun nìkan là ń bàbá ńlá wá wá jà láyé ni. pé sí ogun ló gbajúmọ̀ jù nígbà náà bàbá rẹ̀. bẹ́ẹ̀ ni. ọ̀sẹ̀ ló ní ọjà máa ta àtàrí ọmọ méjì. Hmm. ǹjẹ́ títí ọ̀la báyìí tátùnlá tátùnpá lórí ìtẹ̀yìn ètò wa ìtàn Yorùbá orúkọ tèmi ni Hasan Taiwo Ògúntóyè Ògúntóyè kì í pé ká fi ayọ̀ pàdé tó ẹ tún lè lọ darapọ̀ mọ́ wa àwọn tá a bá wo ètò láti bẹ̀rẹ̀ a tún lè rí wò lórí YouTube ìtàn Yorùbá ẹ bá ti lọ sórí YouTube ẹ já lọ wo á ìtàn Yorùbá TV ìtàn Yorùbá TV a máa rí ètò wò ń bẹ̀ bákan náà sì já láìkì péèjì ìtàn Yorùbá bá ti lọ láìkì péèjì wa ìtàn yorùbá page ẹ máa rí àwọn ìtàn tá a sọ ẹ sì lè máa rí wa wò live nígbà tí a bá ń ṣe ètò pẹ̀lú ẹ̀yin náà lè darapọ̀ mọ́ àwọn tó ń ṣe agbátẹrù àti onígbọ̀wọ́ ètò yín ètò ìtàn wa yorùbá ẹ pè wá sórí òǹkà ẹ̀rọ wa plus two three four x zero two three six eight seven four three two títí ọ̀la ọ̀túnla tá a tún pàdé ní apá kejìlá ìtàn lẹ́yìn ikú àfàjá èmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín Lájí Abbas ló ń kí wáyé pé ejò kan ní rọ́ọ̀lù wèrè pé láyé epo dúró ire o. bá a tiẹ̀